Thank you. ọ̀rẹ́ mi nìwọ ọ̀rẹ́ mi lòun náà jẹ́ náà. Smell. Like there's somebody in this house. kẹ́niyàn ṣe aya dàbí ìyé kó jẹ́ iye ojú owó ẹ̀hún náà lọ́run yà ayá gbà lọ́rẹ́ ọlọ́run rẹ̀ ṣe bí. pé wọ́n fọ́ lójú kò ń ṣàrùn. mo tún wá ń sọ̀rọ̀ love ṣọ̀rọ̀ ìfẹ́ ló wà nílẹ̀ yìí like that. Màdàmù, gbàgẹ̀dẹ̀rù mi. I'm not happy, dẹnu ìdá o. Mo rí ẹ lálẹ́ àná ìwà àti Kọ́lá ní Colex Hotel. Dúpẹ́. Ìgbà tẹ wá rí mi àti Kọ́lá ńkọ́. I am not happy. I am not happy. Ẹ má fò fóòkì mi. Ẹ má fò fóòkì. Èmi gangan, ajúmọ̀ láwùjọ, kó di jọ́ ọ̀gbéyàwó, kó ní kọ́kọ́ ìyàwó dìde kó wájú, kó di yẹ̀gẹ̀rẹ̀ gbogbo ayé mọ̀ pé afọ́jú lọkọ ìyàwó. one, two, three, one, two. like yeah. Is it intact? Very perfect, ma'am. Okay. Bambi, see you. Okay, ma'am. That's it. It's intact. Thank you. <laughs> ibi abárìn lárí mọ́ ẹ̀rù ayé tó bá o. agbóhùn ẹsẹ̀ nìyí. Kílódé kí Excuse me, gentleman, what is the problem? Oh, nothing ma. Kílódé tó ń tell me? Mo fẹ́ wọnú street, mo fẹ́ wọnú eh, eh, eh, estate, o tẹ̀lé mi wọlé. Mo tún fẹ́ wọnú street, mo tún ṣì ń tẹ̀lé mi, mo ti ń wọ̀jẹ̀ tipẹ́ tí mo kò ń tẹ̀lé mi lẹ́yìn ni kí ló ṣẹlẹ̀? Ṣọ́nrọ́ ẹ sí mi ni? No, mi ò tírèlì yìí, mi ò tírèlì yìí um, bóyá battery or um, mi ò mọ overheating ló ń ṣe bóyá mi ò rọ omi sí láàárọ̀ yìí báyìí mo ń lọ ẹ̀yin kọ́ ṣe bó ti kúrò lójú sí ma lọ́wọ́ tó follow please. sorry ma. má tẹ̀lé mi. sorry ma sorry ma ẹ bá ṣe páàkì mi.

tọ́ sí mi rárá màá lọ gbé fáwọn ọmọ aláìní. Hmm. Happy birthday! the <laughs> best way to celebrate you because of everything you have done for me. Is it the connection? Is it just name it? They are so special to me. Oh, that's good. That's good. That's good. Oh, Kelly, <laughs> thank you. Thank you so much. Oh, oh, I don't even know what to say. <laughs> Abike? Yes, darling. Oh, Wambi? Oh, that's all for me. Uncle Leko. oh my God. Thank you. Thank you, everyone. Thank you so much. You're welcome. You're welcome. Awala Lile. Hey. <laughs> oh, my goodness. Oh, oh my goodness. Oh, oh, oh, baby. Oh, thank you. Thank you. Oh. Amen. Amen. Oh, the one sọ for me, wọ out tí mo wọ̀ wá you um. look good obviously. Bye. you look very good. You look good. oh thank you so um, much sister. thank you everyone yeah, thank you oh, oh my goodness. <laughs> sister Arinola congratulations. thank you. And mommy, god bless you. Amen. nǹkan ayọ̀ là ń ṣe lẹ́nu kò ní di nǹkan ìbànújẹ́. àmì àmì àmì. àmì lágbára ọlọ́run ẹ̀yin méjèèjì ẹ pẹ́ fúnra yín. àmín. ohun tó máa yà yín ọlọ́run ò ní gbé bá yín. àmín. ẹ̀yin tí ẹ wá ní agbára tẹ ṣe léyìí ọlọ́run á wá fún yín ní agbára àti ṣe ìtọ́jú báyìí. àmín. God bless you sir I'm so happy. ṣé mo pé double celebration là ń ṣe? yes. èyí ni birthday sister Arinola èyí náà ń ṣe house warming fún kò ní dìbànújẹ́ lágbára. now let's make a toast. <laughs> so ẹ jẹ́ kí mi ṣe yẹn ẹ jẹ́ kí mi ṣe yẹn ẹ jẹ́ kí mi ṣe gbogbo ara máa mọ̀ tí ayọ̀ lágbára ọlọ́run hmm, ayọ̀ àti dùnú kò ní kúrò nílé gbogbo ẹ̀ ẹ jẹ́ mú kọ̀ọ̀pọ̀ àwọn ẹ jẹ́ ká mú kọ̀ọ̀pọ̀ àwọn ẹ jẹ́ ká mú kọ̀ọ̀pọ̀ àwọn ẹ má bínú ṣe bí mo ṣe ń gbọ̀n yìí inú mi tún inú mi dùn <laughs> lágbára ọlọ́run èmi náà ṣe ìtọ́jú báyìí lọ fún ìyàwó ètò mi lọ. ok ọ mm, mm, mm, ti fẹ́ ṣí ọ ọ ti fẹ́ ṣí ọ. Ah! ok ẹ mọ ọdọ sọ̀rọ̀. Celebrant. Celebrant. <laughs> This is this is good. This is good. Mmm. Mm. Oh mm-hmm. Let's make a toast. Yes. We toast to more success. Yes. We toast to more life. Yes. And more greatness. Yeah. Yeah. Yeah. <laughs> yeah. yeah. yeah. <laughs> dá ilé wa rú. àwọn ọmọ ẹran yìí ò tiẹ̀ béèrè ojú lọ́wọ́ olójú kí wọ́n tó gbà. wọ́n wọ inú ilé onílé wa wọ́n ń jayé ọlọ́ba. wọ́n wọ̀ dẹ̀dẹ̀ ọlọ́dẹ̀dẹ̀ wọ́n ń ṣèṣe ta ni màmú mi. jẹ́jẹ́ ni ìjíjókòó tí ayé pé kó wá gbé ilé lọ. jẹ́jẹ́ ni iná ń ṣeré tí ọmọ aráyé lọ ti iná bọ̀lẹ̀. àti ìjì àti iná ẹ jẹ́ ká wo eléyìí tẹ́ ẹ lè dojúkọ. ẹ gbà. ìsìnkú ọ̀rọ̀ ẹ̀pẹ̀. ikú ọ̀run ẹ̀pẹ̀ ìdá o. ká má ṣe rí bànújẹ́ ọmọ ìlú ayọ̀ ni ká máa gbọ́ láwùjọ àwọn olódodo gírígírí ẹsẹ̀ yẹ. Oh, oh, oh. Gírígírí ẹsẹ̀ yẹ. Babe. Babe. Babe, good morning. Good morning, babe. Is it morning now? It's too low. Oh, just like that. Please, let's sleep a little. Mm-mm. Babe, let's wake up. Mm. Baby, congratulations on our new house. Congratulations. Uh, but I still need to sleep. I'm tired. Baby, wake up. um, babe, see, I, I need a uh, house help. Um, I need the assistance of model. Mi lè dá ṣe gbogbo wàhálà nu Eh? Wo pa títa ṣe lánàá nsìn, èmi ni mo máa bọ́ sísàlẹ̀ mo máa lọ clean everywhere. Eh? Babe, bo dá mi lóhùn. I uh, will arrange for all those things, but please give me more minutes to sleep. I'm really stressed out. We discussed that. let me go and start cleaning up. Tí bá ti ṣe tán, màá bẹ́ẹ̀ ṣe breakfast, my wá My God, I won't be dá. We have the whole day to discuss all these things. ń ṣẹlẹ̀ bí ta ló wá clean nílé ṣé Kàsálí wá sókè Kàsálí Kàsálí. Kasali! Kasali! Ah, madam ẹ kojúmọ́. Kasali ṣé ò gbọ́ mi tí mò ń pẹ́ látẹ̀ nǹkan ni. ẹ má bínú ẹ rí ìròyìn káwà tí mo ń gbọ́ láàárọ̀ ìyún lọ́wọ́ orí mi tẹ̀rù pé èèyàn kankan pò ní hmm, ẹ má bínú sí òsì. Kasali ǹjẹ́ o wọnú ilé láàárọ̀ ìkó wá clean. Ah, to clean living room. irọ́ o ẹ rí ibi tí a bá fẹ́ lọ́mẹ̀sán sọ ibẹ̀ ni mo sọ ibi tá ẹ fẹ́ mi sọ ibẹ̀ ni mo wà ní ìwọnú ilé yín wa. o wọlé hmm? láàárọ̀ yìí hmm? àbálẹ́ àná o wọnú ilé ìwọlé ah. ẹ̀ ṣé òsì. ta ló wá wọnú ilé tó clean. clean ẹ ó lè jà ó lè jà àwọn ọ̀rẹ́ yín tó bá yín ṣe patí ẹ̀wọ̀n ojú ti dí àti pé bóyá ó ti rẹ̀ yín ìlọ̀rẹ́ yín wá wò pé à kẹ tó jí yóò tún ti rẹ̀ yín sí kóhùn ti bá yín ṣe gbogbo rẹ̀. mọ̀lọ́mọ̀lọ́mọ̀. ẹ ẹ ra màdámù ẹ ti gbé kéèkì jáde fẹ́mi o. ìmọ̀ tó wà ìjì tó jà. irú ilé tí mo ń láìkì ni irú tí mo ń láìkì ni bó bá ti rí lé ń ta ó ti mọ orú èèyàn tó ń gbénu rẹ̀ irú eléyìí báyìí ní ìsinyìí three square mil ni wọ́n á fún yàn láàárọ̀ wọ́n á fún olúwa ẹ̀ lọ́sàn-án wọ́n á tún fún yàn lálẹ́ kò jọ ilé mọ́mì kélà lọ́sẹ̀ pé ó bá fún ẹ lóúnjẹ àrùbá yìí kódà kó o tó jẹ talẹ́ ó fi jésù bànú. ti ẹ̀dúpẹ́ ti kúrò ń bẹ̀ ṣe kélà olórí ibú lọ sí àbúrò wèrè obi tọ́lọ̀ ń gbé ni wá. àtàní ń gbálẹ̀kùn bí ìwé ọjà láì tí ìyàwó òbó páràmù. àbíbọ láti. ẹ gbẹgbẹ kẹgún sí padà kẹgún sí padà ewo lẹ wá dẹ ẹ gbálẹ̀kùn láì sí ìyàwó òbó páràmù ẹ yà wèrè yín. ẹ dẹ́kun kí kí kí wá ní gan sẹmi àti yín ti dàsí ni àbí bó wà ní ẹ sì wọn pariwo bí ajá tó jẹ májèlé. ẹ kí ìbáwá jẹ májèlé tí mo mú mi sí ewo lẹ wá kiri ẹ fi gbogbo ojú ya máàpù nàìjíríà ojú yín náà fi júwèé rí jọ́ fi júwèé ọ̀nà ni. túnde mo bínú iṣẹ́ mo wá wá bí iṣẹ́ ni. Hmm. iṣẹ́ lẹ wá wá lẹ kọ́kọ́ kéèbú mọ́lẹ̀ ẹsẹ̀ nu tí po tì aláyàgèlè mọ̀. ó dà ẹ sọ tẹ ẹ fẹ o. kò sí wàhálà ẹyin lẹni sin iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ni bí ìsì kọjá lọ ni mo rí vacancy mo ní ah, bóyá wọn lè gbà mí síbí. kéde mo wò ó yóò ti tó bí ijọ́ mẹ́ta tí n ti ń lọ tí n ti ń bọ̀ ọkọ mi kò sì ní wálé ní kí n kọlẹ̀kùn ni <laughs> eh, iṣẹ́ ọmọdọ̀ ni ah, ẹ wo ẹ má rò pé bóyá mi lè ṣiṣẹ́ o mo lè ṣiṣẹ́ gidi gan-an wàláì ẹ wo gbogbo kọ́ńpáǹdì yìí kò tó mi gbà <laughs> kò tó mi fọ̀ rárá. iṣẹ́ ọmọdọ̀ lẹ̀ ń wá hmm, ẹ dúná ìyálóde alábùkù ẹ kí ló sọ fún yín pé wọ́n fẹ́ gbarú yín lọ́mọ ọ̀dọ̀ ń bì ìmárù bá wọn mo máa ń ṣiṣẹ́ ẹ wò hmm. ìsọ̀nì hmm. kì í mọ̀ ìtì jẹun ní bí bá jẹun bá yàgbára yóò dé ni hmm, ah, kódà mo fọṣọ ìmí lọ́wọ́ sí màá sí ni o ọwọ́ oh, ni màá fi fọṣọ tí ń dẹ̀ fọṣọ yín tó máa mọ́ ni <laughs> ìsì máa ń tó oúnjẹ gan. tí bá fi ẹ̀rìnkù lé ọwọ́ tí bá fi sun yín sàn tí bá fi sun yín sàn ṣàgbà bẹ́ẹ̀ lẹ́sẹ̀ gbà ẹ̀rí mi tí mo gẹ sí ẹ̀rí mi tí mo gẹ sí síbí ẹ má ṣe bá òun ẹ má má ṣe bá òun kọjá. Kàsálí ah. ìwà àti ta ni mẹ́rin. olówó orí mi ọ. Ah, bàbá bàbá ọ. Ah. olúwa mi ẹ wo wèrè kan ló kàn ń gbálẹ̀ gbùgbùgbùgbù ìjà kí ìṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ báyìí ó dẹ̀yìn dẹ̀mí ni. ìyún làwọn ń fà látàárọ̀ tẹ́ fi ń gbáriwo mi. wèrè bíi ti báwo nígbà tí ìwọ náà ò ní yé máa ṣe bí akídánidání báwo ni àwọn wèrè òṣèlú máa wá ẹ wá sínú ilé. ọ̀gá mi once a soldier it's always a soldier mo dúró déédéé ni i always at alert i'm ready to face any battle. níbi wèrè tí wọ́n á wá ẹ wá sínú ilé wọ́n ṣe sójà ní wèrè wọ́n á wá ẹ wá sínú ilé kí ni wèrè wá ṣe o. ẹ kì í ṣe wèrè kí n wá sí ọmọ ọ̀dọ̀ ni. ọmọ ọ̀dọ̀ dìde dúró. Ah, dìde dìde dadi ẹ jẹ́ n wà báyìí sá wàláì mo ó wà òkè fún mi báyìí. a ní kò dìde ẹ má jẹ́ n dìde wàláì ó da báyìí sá ẹ jẹ́ n wà báyìí. ok ìyàwó mi ò sí nílé òun ló yẹ kó interview ẹ ṣùgbọ́n tí bá ní kó máa lọ báyìí. àmọ́ bàtà tún máa rẹ́ lù mí anyway kí lorúkọ ẹ náà. dadi alàfẹ́fẹ́ ló gbé e jẹ ni. alàfẹ́fẹ́ ló gbé e jẹ. bẹ́ẹ̀ kí ló ń fẹ́ jẹ. <laughs> dàbí wà láì kò sí ohun tí ì lè bẹnu gbé gbogbo ohun tó bá ti lè bẹnu mi lè tàn òun lè sáìtì rẹ gbogbo ẹ̀ ní máa ń gbé jẹ ní máa ń gbé jẹ báyìí kódà tún máa ń gbé jẹ báyìí gbogbo rẹ ní wọ́n gbé jẹ. ṣé iṣẹ́ ló bá wá síbi ìtàgé ọ̀rọ̀ àbàdà? bí o ṣe ń kà gbótógbótó gbótógbótó ṣé oṣù ẹ̀ ló lè ṣiṣẹ́ báyìí? dàdí ìmọ̀ ń fẹ́ ah! kò sí ah! tí n bá múlẹ̀ fún yín báyìí pé mo fẹ́ gbà. èmi ẹ forí ọwọ́ gbálẹ̀ ẹgbẹ́ ọwọ́ báyìí ni wọ́n fi ń gbálẹ̀. mo sì tún fọṣọ èmi ọba wọn lọ́wọ́ sí masínì torí mo ń bá aṣọ jẹ́ ni ìmọ̀ ń sáṣọ ni. ọwọ́ báyìí ní fífọ gbogbo jíǹsì yín gbogbo skọ́dúrọ̀nù tẹ wọ̀ yẹn léyìn ní ìpele ìfọ gbogbo ẹ̀ tí yóò mọ̀ gidi ni. bẹ́ẹ̀ni sá gbogbo ẹ̀ ni mo fọ àdáni ìfọsọ ìfọsọ yín wà láyé ìtumọ̀ ti màdàmú náà ṣùgbọ́n ti ní ìfọ̀jù ọ̀dà ìfọsọ yín ṣùgbọ́n bí o ṣe wá fún ẹni kó lè ṣiṣẹ́ ẹ̀ báyìí mi ò àmọ̀ bá màdàmá lè gbà ẹ̀ pẹ̀lú nínú ìjẹ́ tó ń sọ ìyá ah, lẹ́yìn tí mọ̀dàmú ti kó mi jẹ wọ̀lẹ́ mọ̀dàmú kó mi jẹ bí inú mi ní kódà wọ́n ń gbọ́ mi mú bí fanta wọ̀lẹ́ yìí. ẹnìwé tí màdàmú bá ti dé má ṣe bó ṣe ń ṣe bó ṣe bó ṣe má pera ẹ ní fẹnugbé jẹ tó bá ti bèrè kí lorúkọ ẹ kò lè sọ fún ẹ tààlà nítọ́pàlà kẹ́lá kòkò ọmọ ò sí pààrọ̀. tọ ó dà sá kẹsì á máa wo dadi mò ń ṣe iṣẹ́. àwọn ṣiṣẹ́ mo fẹ́ kí ẹ mọ̀ pé mo ṣiṣẹ́ yìí àmọ́ nǹkan ẹyọ kan báyìí tó bá mi lẹ́nu àjẹkù yìí náà ni. àmọ́ bẹ́ẹ̀ bá ti wá fún mi lóúnjẹ tán. ọba okun nígbà yìí máa ń gbé tìǹkà fún mi bá ti jẹun tó báyìí. sẹ́ẹ̀rì sàn mi iṣẹ́ bẹ̀rẹ̀ ni ah, ọ̀gá ìfọ̀sọ̀ yín ìfọ̀sọ̀ <laughs> yín. ṣebí o ní ìwọ ni àlàkẹ́ fẹnu gbé jẹ. lọ́gànjọ́ yìí ló máa fi ẹnu gbé gbogbo nǹkan tó wà nílé ìjọba. sọ́jà tá ò mọ ibi tó ti fẹ́ wá. èmọ́ wọlé òòyè ìjì tó jà tá ò mọ ibi tó ti fẹ́ tó jẹ̀mí ẹni lọ kẹ́lẹ́dùn àmágbé kò wá o gírígírí ẹsẹ̀ ayé tí ó tí ọ̀rọ̀ ojútùú ayé. èwo ló tún mú ẹ tó tó ń rìn tó ń rìn di olóyún kí ló ṣe tí kò ẹ tó wá yọ bọ̀ǹbọ̀ ga àbẹ́ ráyé mi báyìí ṣé bí bọ́ ti ń bí nínú iṣẹ́ ayé ni aláì àwọn ayé ló ta ń lọ́fà ọfà oúnjẹ sí ni. wo gbẹnu dákẹ́ títí ẹ máa tún kọ́ gbọ́ rí pé wọ́n tún ń tàyàn ní ọfà oúnjẹ nígbà tó ní yé fi ẹnu gbé ìgbékúgbé káàkiri àdúgbò. ìwọ nìkan ni. ewu ọ̀gá ọ̀gá eléyìí ò sọ̀rọ̀ ọ̀fẹ́nu gbé o wàhálà kì í sọ̀rọ̀ ọ̀fẹ́nu gbé rárá ibi ṣàdédé ni mo ráwọn méjì kan wọ́n ti à kọ̀máǹdì mi wọ́n kọ́ńtírólì mi kémi mọ́ ọ jẹ́ kí mọ́ ọ jẹ́ bá kí mọ́ ọ jẹ́ ẹ̀gúsí ọ̀gá bẹ́ẹ̀ bá sì rẹ̀ báwọn wàhálà ìyẹ̀bọ̀ wọn ò tó yàn fọ́ọ̀tì jẹ́ kódà ọ̀gá bó bá ní ọlọ́rẹ̀ ìbàwọ̀ yẹn wá ń ta wà láì wọ́n rà tó forty thousand tẹ̀bá tún rọ́bẹ̀ ọ̀gùn sí ọ̀hún náà wọ́n láwọn fẹ́ ra yẹn náà tó fifteen thousand ló bá ní kémi o èmi èmi kémi o mọ jẹ́ lèmi náà kì mí kì mí kì ọ̀gá ń gbà tó mọ á bú ọ̀rọ̀ jẹ́ wọ́n láì lọ́ bá gbé kẹrosíìnì sí omi tútù tiẹ̀ mo kọ́kọ́ pè ló bá ní èmi ó fi kẹrosíìnì tẹ̀ ọ̀gá òun ni ó. wo gbẹ́nu ẹ̀ dákẹ́ gbẹ́ ẹnu ẹ̀ dákẹ́ mi tó tó sọ̀rọ̀ dé yẹn báwo ni wọ́n ṣe sọ pé kẹ́nìkan máa dánìkan jẹ odidi ẹ̀bà tí àdúgbò lè jẹ fàtí wàá tún ní pé kó tún mu kerosene sí ṣé ó ya wèrè ẹ́ ó ti gbogbo nǹkan ti mọ́ ẹ lára jù bí àwàdà bí àwàdà náà ni ọjọ́ kíta kọ́ máa gbà ẹ́ náà bí àwàdà ni wò ó gba kíchìn lọ kó lọ dáná fún mi. ẹ wò kẹ́yìn lè dáná o alẹ́ yìí dáná yìí nágbára àti dáná kankan bí sọ wáyé ikùn mi lè tangi ni sẹ́ẹ̀rì ni mo ṣe dàbí ìgbà tọrọ mi sínú táǹkì kódà mo ṣe gbọ̀nsẹ̀ mọ́jú ni bí n ṣe wà yí gan ó ṣe bíbí pé ó yé yé ọ̀gá ìtú ti ń bọ̀ ń bọ̀ ìlà sùn yé èyí bá mi ó ọ̀gá. èmo wà lọ́wọ́ wọ́n yàrá kẹ́ ṣèbí ni wọ́n parí ọ̀rọ̀ ayé mi sí láyé. Ah. mo la tún wá já sí báyìí. Oh. Àlàkẹ́ Àlàkẹ́ aláyà gẹ̀gẹ̀ tì ibo ló dé tó dẹrù tó dàgbà ibo ló lọ ó dà pé orí rẹ̀ burú ẹlẹ́nu ti kùnà ó eh. dà mò ń lọ ilé wa ni. Hmm, hmm, hmm, ọmọ olóòpọ̀ àbàjá lọ́rùn ọlọ́run sì tẹ̀lẹ̀ fẹ́yàn rẹ̀ ah, ìyá dáadáa àbí bàbá rẹ̀ náà kú ni o. ìyá rẹ̀ ó kú bàbá rẹ̀ yóò kú kódà ìyá bàbá rẹ̀ yóò kú. ẹ dúró lórí àlàkẹ́ dúró ẹbí kò bá wá sí kankan tó kú fún ọ ibo ló wá lọ kí ló dé sí bàbá mú ló fi ìyà jọ ni àbí ọ̀gá àbí wọ́n kara mọ́ ọ ni wo ẹnìkan kò kanra mọ́ mi o. ẹ kí wàá ló ṣẹlẹ̀. ẹnìkan kò sì fìyà jẹ mí àmọ́ èmi ò máa yé tí ń bẹ́ nu ilé yìí tó fi jẹ́ pé látìgbà tí n ti kó dénú ilé yìí wọ́n máa ń yọ sí i lóru lóru ni wọ́n lè yọ ní méjì ní mẹ́ta bó bá sì ti wá báyìí wọ́n máa ń gbẹ́ bàdá ni ni ìgbà míì wọ́n lè gbé wá pẹ̀lẹ́gùsì ìgbà míì wọ́n lè gbé wá ní sùn àtẹ́yìn kódà ìgbà míì wọ́n máa ń ṣe lásàrò ah èyí tí mo jẹ kẹ́yìn ó fún lójú ni wọ́n wá dí ata rẹ̀ tọ́rẹ́ pọ̀ mọ́ sí tọ́rẹ́ eh, ó ti pọ̀ jù ìsì jẹmọ́ ìlé jẹmọ́ torí èmi nìkan kọ́ ni ìbẹ́nu ilé yìí kàsálì ìwọ náà ń bẹ́ ń bí mo fẹ́ kó gbé fún ìwọ náà eh. tàbí kó gbé fún mọ̀mọ́. ẹ eh, àwọn ayé bíi tíbò lójú oorun ni àbí lójú ayé tí ẹ fi ń gbé ó fún lójú ẹ̀bà ìlà tẹ́ fi gbé kọjá bí tẹ́mi ò fi rí wọn. wo èmi ò mọ̀ fún ọ èmi ò mọ̀ ibi tó ìgbà kí ìgbà tó bá wọn kan gbé wa bóyá ojú ayé ni bóyá jẹ àmọ́ èmi ò jẹ mọ́ torí bí n bá ti jí láàárọ̀ ọba ikùn mi máa ń ṣe táǹgì ni èyí ìgbọ̀nsẹ̀ n nílé lọ èyí ìtọ̀ n tọ̀ àmọ́ ti sómi ah. àsálí bó o máa jẹ èyí tó kù bá máa jẹ dákùbà sígẹ́ẹ̀tì jẹ́ mọ́ lọ ah, àti mọ́ sígẹ́ẹ̀tì kan lógún èyí ó tà abẹ́rẹ́ nǹkan ẹ̀wọ̀ ikùn rèé bí Eh. Eh, Àlàkẹ́ ní sùúrù júwe àwọn tó ní wọ́n máa wá kí mọ́rú aṣọ tí wọ́n máa wọ̀ eh? ah. kí mọ́rú aṣọ tí wọ́n máa wọ̀ ni mò ń sọ kí lè mọ̀tàbá gbọ́njẹ kọjá. bọ́ọ̀ ní ti àárín o bí n bá gba báyìí ní ìsìn àwọn onímọ̀rúwá ni mò ń wọ̀ báyìí. ẹ ọ̀rọ̀ Àlàkẹ́ mọ̀ wá tójú sún yàrá ìwúrí kàyéfì ọ̀rọ̀ oúnjẹ júwe fún mi kí ọ̀kadà ọ̀kadà ah, ọ̀kadà ni wọ́n gbé ó yálà kẹ́ ẹ jẹ́ mọ́ lọlé mi o. Àlàkẹ́ ẹ̀ẹ́dùn ọ̀rẹ́ ṣe ní ní kàyéfì o wọ́n fún lóúnjẹ lójú oorun ilá alásèpọ̀ ẹ̀bà àmàlà ó fún lójú lẹ́mi sí wà ń bì ẹ wo ẹ̀yin ayé àgbọ̀nálẹ̀ wà tẹ́ ẹ ti ń sáfù oúnjẹ ẹjọ́ ẹ máa ya bí o ẹ bá bá fẹ́ fẹ́ tẹ́ mi lọ́rùn tán pátápátá táàrí ìlú kẹ́ ẹ bá ń wá ẹ̀bà tó gbóná ilá alásèpọ̀ àtajà wẹ́wẹ́ kẹ́ ẹ bá ń rò pọ̀ èmi màá jẹ́ báyìí tún gbàgbé kèsì mi bá ti jẹ́ ni èmi àìlà <laughs> àsálì kọ̀ sọ̀rọ̀. àárín ọ̀la ibi bàí fáyọ̀ in fact this is such a lovely place abóòrí ni àbíkẹ́ kí ló ti rí ṣebí wọ́n ló wá lọ́jọ́ pátí you need to take a walk around this whole house really? everywhere in this house speaks nothing but class wow Eh, to bá wọ kitchen tó one bedroom fat ọkọ ẹ gbìyànjú ah congratulations once again ọ̀rẹ́ mi. Ah, ẹ ah. méjèèjì ẹ ṣe àmọ́ Bọ́láńlé mo ń mm. bínú sí ọ ọ oh, wà náà èwo ni ọ ọ ṣó wà ní iṣẹ́ ni o. iṣẹ́ ẹ wo. iṣẹ́ ni mo bí inú mo fine. anywho ẹ ṣe gan ni ọ̀rẹ́ mi. Um, let me get you something to drink. okay. mi ní house help mo ó kọ́ déédéé kó ẹrẹ̀ lánàá ó dẹ̀ sá jáde kúrò nílé. Ah. ọ̀rẹ́ ò yé mi. ẹ fún mi ìṣẹ́jú mélòó kan. okay. bí my fine. inú mi dùn fún Arinola o. this is beautiful. Yeah, kí lẹ ṣe ń ṣe ń bíbà. àbáwá. rárá ẹlòmíín wà níbàá tí mo bá sọ̀rọ̀ uh-uh. ẹ̀yin ọ̀rẹ́ òṣì ah, ẹ̀yin alátẹnujẹ ẹ̀yin afojúfẹ́ni má fọkàn fẹ́ni uh-uh. ẹ̀yin alálàyé bàjẹ́ uh-uh. ṣẹ́rù bá ń pè mí ò mọ̀ pé ẹ̀fẹ́ rẹ̀ fún mi mo mọ̀ mo mọ̀ pé ẹ̀fẹ́ jẹ́ kó dà fún mi ó yá ẹ dìde káwá máa lọ etí ń rọ yín méjèèjì mo ní èdìdé ká máa lọ. ó ní ká dìde àbí. jáde kúrò sílẹ̀ fún mi. nǹkan ti ṣẹlẹ̀ o. ẹ bá mi manage. Ah. Àbíkẹ́. Bọ́láńlé Bọ́láńlé Àbíkẹ́ Bọ́láńlé. Ọ̀darí ìjì mi ò. Kàsálí. Ẹgbẹ́ wàhálà ìyá mi. Kàsálí. Ọ̀darí ìjì mi ò kí ló tún wá ṣe ẹ báyìí. ọwọ́ alábàbà mi tani mo ṣe ó tani mo ṣe ó tani mo ṣe ó tani mo ṣe ó kò sá alábàárò kò sá alájọsọ dádì o dádì o tani mo ṣe ó ẹ̀túwọ́ ẹ̀túwọ́ o ẹni tí mo bá ṣe ò ẹ̀túwọ́ o. Kàsálí ta ló tún dé ẹ lóko láì ṣe ran ṣé ìwọ nìkan ni kọ́tọ̀kọ̀tọ̀ ẹ ti pọ̀ jù mo wá sí géètì fún mi látàárọ̀ tí mo ti ń hùt o ò lè wá sí géètì. dáàdì mo ti bára mi ni jẹ́jẹ́ mi ni mo sùn tí mo sùn tí mo rọrùn ẹ ti mọ̀ pé ojú ọ̀rọ̀ àmọ̀júmọ́ yìí àrọ̀mọ̀júmọ́ lòdòrọ̀ mo fọwọ́ rọrí gidi ni àdédé ni mo bára mi níta owó di ẹsẹ̀ dé owó di ẹsẹ̀ dé dádì ayé dẹ̀mí ayé Are you lè ti dẹ̀mí ẹ tóbi ọ. ayé ayé dẹ̀ ẹ́ ń bo ta ló wọlé wá láti wá dẹ̀ ẹ́ géètì ní tó wà ní títì pa yẹn o ti ń káwọn ọ̀rẹ́kọ̀rẹ́ wọnú ọgbà yìí ẹ ti wá ń ṣerékeré ẹ ti sọ bíi di drama stage yín láti máa ṣerékeré. eléyìí ìṣeré drama o bẹ̀rẹ̀ ṣe pọ̀ mi sí àlàkẹ́ náà kú rèé tá a ní ìṣe kẹ́tẹ̀kẹ́ tán ẹ tún bí ẹ̀jẹ̀ ìbọn àlọ́ lálàáfíà ó ti yé mi ẹ ti yé mi ẹwọ ẹ tún bí mi àti kẹtẹkẹtẹ mi ọmọ mi ẹ wò bó ṣe lóòótọ́ ẹ tún bí kẹ́mi ẹ. ẹyin náà lẹ́lẹ̀ tú mi ẹyin náà gbà bí ẹ tú mi. ayé dè ẹ wa ni kẹ́mi tú ẹ ayé tó dè ẹ náà ni ó tú ẹ. Ah! dáàdi ẹ bá lọ ẹ tú mi ẹ tẹ ẹ wo ẹ tú kí ẹ tẹ ẹ dáná ẹ tú kí sí géèjì fún mi ẹ tú kí tú géèjì fún mi. wà á kàntàkàntà tó ti da ẹ tà tú mi. ilé o ilé. ọkọ mi a máa ń pe ọ̀rọ̀ yìí lọ́wọ́ òun lára omi ọmọ ọ̀dọ̀ ó ti sá lọ gateman ó ti sá lọ ìkọ̀kọ̀ ń ṣẹlẹ̀ nínú ilé yìí I'm getting very scared there's something strange going on in this house ẹ̀yà tèmi ń já o. akídanidani ń sọ̀rọ̀ òní pé ká tẹ́tí ṣó ìṣàìmọ̀ pé ọ̀rọ̀ adìdìrín náà ni yóò máa tẹnu wọn jáde ni gate man àti ọmọ ọ̀dọ̀ tó sọ pé òun fẹnu gbé ṣé ò ti rí i pé bí dìdìrì bí dìdìrì ni wọ́n kàn ń ṣe nínú ilé kò sí there is nothing concerning about those people if it is about the gate man and the house help fi ọ̀rọ̀ wọn lẹ̀ ọ̀rọ̀ akíndanidání lásán ni wọ́n kàn ń sọ I should be in better position to tell you what is going on in the house. Detunji, Detunji. I need to Shelley, you know, they say there's something fishy going on. I know what I'm saying. There's something going on. Oh my God. Gbàmígbàmí ò yẹnu babaláwo. Tí ohun kó ń bá ru lójú, ṣèbí á dẹ̀ bí ọ̀pẹ̀lẹ̀ léèrè lé. Tí anything bá tẹ̀ ń ṣẹlẹ̀ nínú ilé yìí, uh-huh. I'm in a better position to know. I will definitely know. Then you can count on me. Hmm? Ṣé mi gan fúnra mi? Ṣé mi ò tó ìkìyà fún ẹni? Don't be scared. Please, don't be scared. Tetunji, Oya Teminjao. Well, well, to me, there is nothing scary. Tubayama, just give me a few days. I will get another gate man and another house help. Or you don't like the house? I never said so. I'm a a Okay. Go and prepare me food, please. I'm hungry now.

mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò wá ti wá. ọmọ jẹ́jẹ́ ni màá ní èyí ṣé kò ṣe pé bóyá ti wùwà kan sí ọ̀wá ìpè ìdílé kọ̀ lè wọ́n. ṣé bẹ́ẹ̀ bí mi mi ò wùwà kọ́kọ́ sí mi ní ọ̀. I, I, I don't know what came over me when I said I wanted to take her as a wife. Ah, I mean, look at her, no value bẹ́ẹ̀ who does that. tí ẹ rí ẹ fura ni kálẹ̀ bá fura ẹ tí ìfẹ́ sílẹ̀ kan ọ́fíìsì báyìí kí n sí bọ́ọ̀lù yìí. ṣé bí mo kìlọ̀ fún tó lórí ẹ̀. she is everywhere but nowhere kò ní lọ́yàtì rárá tó bá ti di òru kó wá bọ́ra sí òun. ọlọ́run ọba ò gbogbo àwọn èèyàn tó fẹ́ bà ayọ̀ mi jẹ́ kọ́lọ́run bá mi gbójú lọ́wọ́ wọn. ẹ̀mí jáde ẹ̀mí jáde ah! ó fi ní sọ́mọ́ni. ogun mọ́ igbá. Because is there anything that you have ever asked me tí mi ò ṣe fún ẹ? You see, ma'am. Wow. oh, <laughs> don't tell me she's been teaching you Yoruba. Ah, kí ló ṣẹlẹ̀ gan? Mo ti bẹ̀rẹ̀ látàárọ̀ náà, kí ló ṣẹlẹ̀ kí ló kù tó ti fẹ́ náà? Àròyé oníṣẹ́ ni, ó máa jẹ́ again why do i ṣe máa rọ́ọ̀bù kí ni ẹ̀ sí mi lára why. when was the last time you gave me money àti tó kó owó lé mi lọ́wọ́ báyìí níbi ìrora kan fúnra when was the last time you don do it. noodles ló fẹ́ jẹ. Àyè sọ fún mi. Ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ tó ń bọ̀ bá tí ọmọ bá yẹ. Sorry. Sorry.

ṣé mo tẹ́wọ́ fi sọ fún mi. ẹ̀rọ ọ̀dọ̀ wọn tẹ̀síwájú ẹ̀ pọ̀ ó pa o. ṣé mo ṣe kí ìyá yín nù? ah no dey. ẹ̀kọ́ ṣe dé gbogbo ìṣẹ̀lẹ̀ gbẹ̀gbẹ̀. a ní kò pẹ́ tí mo fi ọwọ́ kan owó ẹ̀ báyìí náà kò ní pé ọkọ mi ti lásìdẹ̀. fẹ́mi àbúrò mi ni fẹ́mi o. sásámsì kò lé tó bẹ́ẹ̀ yẹn olúgbòhùn mọ́mọ́sẹ́ tó bá ń ṣe. èkó ti kú ọ́ láyé báyìí. Abiola Barnett. I was trying, I was trying to get this one Daddy. Good one, man. ló ṣẹlẹ̀ what Ah, ló ṣẹlẹ̀. Ah, ah. kí lè lè lórí mi Ah, àlèrógbò gbàwó ní àwọn what is the meaning of all these things ta ló lè wà á gbé yíṣù sí mi lórí èmi ò máa ṣe Sale Satán, sale Satán, sale Satán. Look at me, look at me, look at my mouth. My mouth. This, ah, ah, the road goes through. Ah, oh, this. Níṣòro kò sí i ibi abárìn lárí mọ ẹ̀rù ayé tó bá o. àgbúrò ẹsẹ̀ láìrẹ́ ní àgbúrò ọwọ́ láìrẹ́ wèrè ni wọ́n fi ń wo wèrè. bẹ́ẹ̀ wèrè ni wọ́n fi ń wo wèrè o. náà ẹ kọ́kọ́ já ilé náà. torí ẹni tó bá máa kọ sí tó máa fèsì èṣù báyìí gbọ́dọ̀ fi wèrè po kó rí ẹ báyìí káyè já káyè èṣù yẹn gan kó làgàràgà. ó débẹ̀ mo ti ń gbáradì ní báyìí ní tí mo fẹ́ sọ lẹ́nu àṣẹ ni kò jẹ́ o mi ò dá lábàá àṣẹ ni mo pa wọ́n ní atagbátagbá àtàgbàǹtàgbà ló dé ta gbangba ló ti pàpá tó ní kí ló ní ta gbangba ó ṣe ẹ̀yin ò ṣílẹ̀kùn palẹ̀kùn dé èmi ọmọ yín ni mò ń sọ̀rọ̀ àbẹ̀kẹ́ ọlọ́wọ́ ọdán aka wòlíì dèbòrà bẹ́ẹ̀ ni ṣé rí nígbà tí bá máa wọnú ilé yẹn báyìí gbogbo ẹ̀mí òkùnkùn tó bá wà nílé yẹn tó bá ṣe ń gbọ́ wòlíì dèbòrà báyìí kó máa tẹríba fún mi rẹ̀ tí wọ́n ti ń bá ti sọ pátá báyìí àṣẹ ni kó jẹ́ olúgbòhùn gbọ́ olúgbòhùn kò fi ohùn mi ṣàṣẹ bẹ́ẹ̀ ni pọ́ pọ́ pọ́ dúró má ti lọ́ọ́ kù díẹ̀. I trust you. ṣọlá àwọn ya wèrè ni wèrè la máa fi po wèrè wèrè owó yóò gbọ́rọ̀ lọ ah, ìsàgbọ́ àlèlè tí bá ti parí ìránṣẹ́ tán iṣẹ́ ìránṣẹ́ tán wàá eh, eh, fi lè step down. mọ́mí wòlíì Deborah ti wà ń sálẹ̀. wòlíì wo ni wòlíì wo ni a ti ń gbọ́ gbogbo àwọn wòlíì káàkiri mi ò tí ì gbọ́ wòlíì Deborah rí. ẹ̀gbọ́n mi wòlíì mélòó lẹ mọ̀ náà wòlíì mélòó lẹ mọ̀ mo ti sọ̀rọ̀ wòlíì Deborah fún yín náà mo sọ fún yín pé wòlíì Deborah tí Ọlọ́run ń lò láti máa ṣiṣẹ́ ìyanu ṣé ìṣe ara wọn wòlíì sàkámàjẹ tá a ní káàkiri tó yẹ pé nǹkan tó máa jẹ náà náà máa wá káàkiri. Ah, ah, ẹ̀gbọ́n mi kí ló dé tẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ wẹ̀ jẹ́ kí n ṣàlàyé fún yín ṣe rí wòlíì Dèbórà tẹ̀ ń wò yẹn mhm. wòlíì tó ní agbára ni mhm. wòlíì tí ọlọ́run ń lò láti máa ṣiṣẹ́ ìyanu wòlíì tí ọlọ́run lò láti máa jíṣẹ́ fún àwọn everybody pé ọlọ́run wà ní. àwọn iṣẹ́ wo ló ti wá jẹ́. Ah, ẹ̀gbọ́n mi hmm. wòlíì Dèbórà ń try you o. Mm tó bá sọ wípé yàn jíṣẹ́ wòlíì Deborah ẹ ẹ ẹ jẹ́ kí n bọ́ sí gbogbo yín ṣé mọ̀ pé wòlíì Deborah bó ṣe wà ẹ́ òun ni mouthpiece fún àwọn wòlíì mi nǹkan tí wòlíì Deborah bá sọ láàárọ̀ báyìí kó tó dalẹ́ ó ti wá sínú ìmúṣẹ Ọlọ́run fẹ́ràn wòlíì Deborah o Ọlọ́run fẹ́ràn wọn débi pé bọ́ ṣe wà yẹn ẹ mú orin tó máa ń kọ tó máa ní holy michael wá ló da ẹ mú orin yẹn dáadáa ṣe rí wòlíì Deborah tẹ̀wọ̀n yẹn òun ni ló dà fáwọn angel michael angel gabriel wòlíì deborah kan náà yìí òun ni lódà fáwọn tó ń jíṣẹ́ ìyìn rere all over the world ẹ jẹ́ kí n fún yín lẹ́sìpírẹ́ǹsì kan ọjọ́ kan yẹn kan fẹ́ ṣe wedding kò dẹ̀ lówó lọ́wọ́ kò lówó ọ̀lù rárá ó dẹ̀ ń bẹ̀rù kójò máa rọ̀ twelve thousand five péré ni wòlíì deborah gbà kójò má bàa rọ̀ ní ọ̀sẹ̀ kan òjò rọ̀ ńbẹ̀ yẹn wọ́n dẹ̀ ṣe wedding yẹn successfully bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá ń wá contract tẹ́ ń lé contract mi ìfẹ́ mọ̀ kẹ́ pé one thousand tẹ́ bá dárúkọ orúkọ wòlíì deborah lẹ́ẹ̀méje àdúrà yín ti gbà. ah ó máa lọ gba contract yẹn àwọn áńgẹ́lì wòlíì Deborah ó máa lọ gba contract yẹn company níbi tẹ́jọ́ kò sí láti máa gbé wá fún yín iṣẹ́ yẹn dẹ̀ bọ́ sí ó wà ń sálẹ̀ ẹ̀ ẹ̀ nǹkan tí mo sọ ṣe tó bá ti dé tó bá ti ṣàdúrà everything ẹ̀ ní problem wọn nu lẹ́yìn èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín tí ẹ bá wá ní problem lẹ́yìn ìgbà tí wòlíì Deborah bá bá gbẹdùà ẹ pa mí. Jésù ọmọ Ọlọ́run ìwọ̀n lèmi mà ní o <clears throat> ayé fẹ́ mọ èdìdì agbára rẹ̀ ah Jésù Kristi ẹ̀mí yes sir yes sir kí n má bàbí ẹ ṣe gan-an ní ah, bọ̀. wòlíì dèbúrà ẹ máa bọ̀. Honey! Honey! ṣe ibùgbé torí bíbélì sọ ó ní àyà yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù bọ́dọ̀ sá kúrò níbi tí wọ́n gbé ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ẹ̀mí tó ń bẹ nínú mi ẹ̀mí jésù kristi ẹ̀mí pẹlẹbẹ ẹ̀mí rọgọdọ tí ó bẹ nínú ẹ̀mí dèbórà ní wákàtí ọ̀wọ́ ni mo pa lọ́ṣẹ kí ẹ sá kúrò níbi tí ẹ wà kí ẹ kúrò nínú ilé yìí tó nínú ilé yìí inú ilé àlàáfíà ni ní wákàtí ọ̀wọ́ ó yẹ gbiná ẹ sá jáde. àmín kí máa jó wọn kí iná ọ̀run máa jó wọn. kí ló ń ṣe. kò sí nǹkan kan kò ah. ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ṣẹ̀ṣẹ̀ kan. Ah iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ tán lára wo dídé bọ́ra. àmín. ẹ má ṣàmì ẹ má ṣàmì. àmín. ẹ má ṣàmì. àmín. sẹ́ni ní wákàtí ọ̀wọ̀ yìí ojú ògùn la wà báyìí o. mo gbọ́dọ̀ tún àmúrẹ́mí dé torí àwọn àǹtí tó ń bẹ nínú ilé wọn ni àbí nìkọ́. ní wákàtí ọ̀wọ̀ ni mo pa ní àṣẹ nítorí pé mi gbẹ́kẹ̀lé Jésù Kristi mò ń ní àṣẹ lè bá dọ̀bà ẹ̀yin ẹ̀mí náà ó yẹ mi lọ. Amém. Kí ló ń ṣẹlẹ̀? Ọ̀pọ̀. Wòlíì Deborah. Àwọn ẹ̀mí tó wà nílé ju tèmi lọ. Mọ̀pọ̀. Ah. Ah, wòlíì Deborah. Ojú tani, ojú tani, ojú tani. Ah, wòlíì Wòlíì Deborah. Ẹ wọ́n máa padà wá. Wòlíì Deborah. Bíbélì mi, bíbélì mi. Wòlíì Deborah. Bíbélì mi dà. Bíbélì mi dà.

sí tó ti bẹ̀rẹ̀ ẹ̀dá kan kò ní yé wọ. Hm. ẹni bá wà díẹ̀. ọmọ kékeré kan tó máa máa mú yín fònà yá ah! ah, àwọn ọ̀nà wọ̀nyí. Ah, ẹ ṣé ṣọmọ mi. máa ṣe o àrán mi sí ọ̀nà inú ilé rẹ tó ń gbé. mo ti rà á. ìyẹn kọ́ ló ní àwọn tó ní ilé tí wọn ò bá yọ̀ǹda fún ọ ò lè fara re gbígbẹ́ o bàbá hmm. ògbọ́n wàá gbọ́ mi báyìí tó bá ti di aago kan òru lónìí kí ni mo wí. aago kan òru. bẹ́ẹ̀ ni mo wí. mú iyọ̀ kó o bù sómi. iyọ̀. bẹ́ẹ̀ ni. tá à ń jẹ. bẹ́ẹ̀ ni. kí n bù sómi. bù sómi kó o wọn sí orígun mẹ́rin nínú ilé rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó nílé wọn á yanjú sí ẹ bó o ṣe é ṣe ni kó máa ṣe inú ire rẹ ló kó ọyọ lónìí àrùn mi sí ọ ni ire o. nǹkan abàmì sì mọ́ gẹ́dígbò ẹ ń dẹgbẹ́ mi o kí n rojú ṣayé o kí n fàyọ̀ ṣayé mi o torí wọ́n ní bàràkì ní ọ̀run ò jẹ́ kí táyé. sọ́jà ẹ̀yin tá ò bá fẹ́ fẹ́ ṣiṣẹ́ o. káàbọ̀ èmi ni mo bọ́lá wá. èmi sì ni ìrí ọlásẹ̀. tọkọtaya ni wá àwa sì la ní inú ilé yìí. bẹ́ẹ̀ ni àyálégbé lásán lẹ jẹ́. wò bó bá sì wù ẹ́ lójú. béèrè lọ́wọ́ ẹni tó ṣokùnfà inú ilé yìí. báyé bá débi ẹ̀rù ó láti bẹ̀rù. ìṣòro tó jẹ́ mi ẹni lọ àmágbé kò wá o. gírígírí ẹsẹ̀. dìbùdó ẹ̀rí o má dìbùdó ẹ̀kún. ẹ̀ṣẹ̀ tá ò mọ wá bẹ̀sẹ̀. Mr. Beauty ta ni kẹ́ ẹ jókòó láì tí ẹ jókòó gbogbo nǹkan tó bá wù tẹ̀fẹ̀ sọ fún mi ẹ jókòó ah, ah. jókòó ojú lọ̀rọ̀ wa sọ mú gbọ́ tí. alájà nípa ọ̀rọ̀ ilé tí ẹ tà fún wa ọ̀nà la fi wá. kí ló ṣe ilé ṣé wọ́n sọ pé ìwé ẹ̀ ò pé ni ah, gbogbo ìwé ni mo ti kó fún yín o ìwé ẹ̀ pé. kì í ṣe ọ̀rọ̀ ìwé rárá ilé ti kọjá ọ̀rọ̀ dọ́kúmẹ́ǹtì tàbí ìwé kankan lọ wàhálà oríṣiríṣi ló ti wà lórí ọ̀rọ̀ ilé nǹkan tá a tiẹ̀ wá torí ẹ̀ wá báyìí òun ni pé bẹ́ẹ̀ ṣe máa dá owó wa padà tá a kó dọ́kúmẹ́ǹtì fún yín ààrá lé mọ́ òun la bá wà. Mr. Adétúnjí ẹni pé kí n dá owó padà ṣé bó ṣe ń dá owó padà nìyẹn meanwhile ṣé kí ló ṣe lé tẹ̀mà dédé sọ bọ́ọ̀ ọjọ́ báyẹn ṣe business nìyẹn ẹ̀yin kò sọ pé kì í kówó yín fún yín kì í ẹ̀yin kò sọ pé ẹ fẹ́ fún mi ìwé padà kì í dẹ̀ kówó yín fún yín why ṣáàjà ni. tí olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lójú ti rí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ìdágìrì ló ti ṣẹlẹ̀ nínú ilé tá à ń sọ yìí orúkọ ọlọ́run la fi bẹ̀ yín ẹ ṣàlàyé bí ọ̀rọ̀ ilé ìṣe jẹ́ fún wa gan kò sí nǹkan kan tó ṣe lé o kò sí ọ̀rọ̀ kan kò sí problem kankan tó wà pẹ̀lú ilé yìí mi lè purọ́ fún yín Mr. Adetunji mi lè purọ́ fún yín náà. alájà mo mọ̀ ẹ́ pé ẹ̀ lè jẹ́wọ́ ṣùgbọ́n tí n bá jáde stansen tí mo lọ kó àwọn gòdògòdò tó ti wà nú mọ́tò tí mo kó wọn wọlé tó ń dà bí irú tí wọ́n mì í jìgìjìgì òótọ́ tó wà nídìí ọ̀rọ̀ yìí mo mọ̀ ẹ́ pé ẹ̀ sọ fún wa gbogbo ilé ìtẹ̀sí ń sọ pé kò sí nǹkan kan kò sí nǹkan kan yìí yóò tán lójú gbogbo àwọn. Mr. Adetunji ẹ̀ ní sọ ẹ ẹ ní sùúrù ẹ ṣe sùúrù ẹ má kó gúdúgúdú wọlé ṣe rí nǹkan tó ọ̀rọ̀ yìí. Mama. Ó káre. Kí lẹ fẹ́ bá wa nínú ṣọ́ọ̀bù mi? Ǹjẹ́ o lè kó gbogbo owó tó o bá tà lónìí kó o lọ fi ta àwọn ajèrèké jẹ wẹ́wẹ́ lọ́rẹ̀. ajèrèké gbogbo owó ti má palẹ̀. bẹ́ẹ̀ ni mo wí. kí n lọ fi ta àwọn ajèrèké jẹ wẹ́wẹ́ lẹ́nu. màmá ẹ jọ̀ọ́ o àwọn wo la jèrèké jẹ wẹ́wẹ́ o. àwọn ọmọ kéékèèké. àwọn ọmọ kéékèèké. bẹ́ẹ̀ wá gbọ́ o torí oyún tó o ní ni o òun bẹ́ẹ̀ ni kó má bàa ṣàgbákò iléèrè ọmọ bẹ́ẹ̀ ni àbógbọ̀ ó yà lẹ́nu pé mo mọ̀ kó o lóyún <laughs> tẹ́tì rẹ kó o gbọ́ mi ní kíákíá kó lọ kí ohun tí mo ní kó ṣe ọ̀rọ̀ tí a kú wárápá bá sọ ojú mi àtòdì ọ̀run ló ti wà gbọ́kìlọ̀ ọmọ mi gbọ́kìlọ̀. owó tí n bá pánu ṣọ́ọ̀bù ilé ni kémi lọ fáwọn àjẹrèké jẹ wẹ́wẹ́ àwọn àjẹrèké jẹ wẹ́wẹ́ kọ àjẹrèké mu fanta ni. wọ́n ní ìgbọràn ó sọ ju ẹbọ rírú ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. bóyá ká ní ìyá wa ti gbọ́ ìkìlọ̀ ní ọjọ́ yẹn ni tí wọ́n sì ti ṣe ìrúbọ sí àwọn eléèrè ọmọ ni bóyá gbogbo eléyìí bá má ṣẹlẹ̀ ọkọ àti ìyàwó gidi ni bo bọ́láwà àti ìrìọlá ṣẹ̀ jẹ́ ó kàn jẹ́ wípé kọ́kọ́rọ́ kan báyìí òun ló bà eyín ajá àwọn méjèèjì jẹ́ ìdá tí kádàrá dá wọn ìdá kàyéfì ni. ìrọlásẹ̀ ìrọlásẹ̀. máa jẹ́ kó mọ bó ṣe lọ. Yeah. Hey, hey, hey, I'll, call you back. I'll call you. Stop there. Kí ni gbogbo rubbish le? Ta ló sójà tó tutù bí mo ajá fún báyìí tani tani? Kí ni gbogbo le? Kí ni? What's all this? Kò lè tutù. In fact, mo ṣe microwave. Kí ni gbogbo gbogbo sún gbogbo kúrẹ́ sọ̀rọ̀? oúnjẹ tàbí security gan ò lè jẹ́ ibi mọ̀ sí ẹ̀ṣẹ̀ máa ń sọ oúnjẹ fún pọ̀pọ̀ ẹ̀ ni níṣòro bóyá ò lẹ́kọ̀ọ́ ni o bóyá ò gbẹ̀kọ́ ni o torí kò yé mi. ṣọ́tọ̀ o tún wá sọ̀rọ̀ ẹ di Instagram slay mama àfi kó máa kó máa post fake life kó máa ẹ I made the I made the best thing for my husband I did that wey disappointment ṣé ìyàwó dẹ̀ ni ẹ báyìí ẹ just look at look at just look look at yourself kí ni gbogbo rubbish kí ni gbogbo rubbish wọ́n náà kí ni gbogbo kí ni gbogbo rubbish just look at ní títí tutù breakfast la pè breakfast tí tutù breakfast ẹ eh? look at your life. kí ló tó yìí kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló. tó bá sọ you even made mention of my parents. your next your eh, any next word from your mouth i will i down to it ah! silly thing. just just i don't want to see just get out of my sight please what's all this. Oh, man ìjì tó jà tá ò mọ ibi tó ti fẹ́. èmọ́ wọlé òye ìjì tó jà tá ò mọ ibi tó ti fẹ́ wá. gírígírí ẹsẹ̀. ṣé ilé ayé tó fẹ́ wá náà rèé ṣé ọkọ tó fẹ́ fẹ́ náà lélẹ́yìí tó ń fi ojoojúmọ́ gba omijé lójú ẹ̀. ṣé wọ́n bí èmi ìlà kan ọkọ ọ̀run ẹ̀dá láti fi jọ́kàn gba omijé lójú ẹ̀. ṣe rẹ kí náà ló show, wà babe okay you know what I got you something hmm? you will love it I promise you. Hmm? Um, I got you a set of um, gold necklace. See. Hmm. Babe. <sighs> um, sorry. Yẹ kí wọ́n náà ti mọ̀ pé mi ò lè mọ̀ọ́mọ̀ now. It was not intentional. I never meant to. Can you please in your heart to forgive me, please? Joe. I didn't see me. Huh? Ìyàwó mi, Joe. Joe. Joe. jọ̀ọ́. Honey, I love you so much. Joe. so sorry, honey. You ò Mama mọ̀ọ́mọ̀ kí n ṣe nǹkan tí I'm so sorry. <sighs> Babe, Joe. Okay. Ara yín ṣá máa balẹ̀ tí má ti gbé yín jáde ńsìn. Oh yeah, lọ ṣí gate lọ ṣí gate. àǹtí mi pátí yẹn máa rosy <laughs> a máa mu ẹnìdè. ara ẹ ara ẹ á ṣàbalẹ̀ ṣá pátí pátí pátí ṣà ń gbé yín yeah. now. Oh, pick call him. but mo send message sí must send message sí ẹ. Ibo ló lọ, mo béèrè lọ́wọ́ ibo ló lọ. Mo fẹ́ sáré gbé àwọn babies mi dé. Àwọn làwọn babies ẹ mo lè ti rán àwọn Eh? Show Ṣó mo wọn ni? Àwọn gbogbo tí àwọn ilé àwọn tẹ̀jọ́ ń ṣe ìrànú kiri àdúgbò àbí? No, now this ones are like my God. Àwọn ráhùn ráhùn yìí kí ló ṣe? No, baby, stop Sorry. now. Wọ́n lé fún mi jọ. Sorry, ẹ̀yin. Màmá ẹ̀yin bá yín bá bẹ̀rẹ̀. Ah! Stop now, stop baby, yay! You're hurting me. Tẹ̀ ká jọ ẹ̀. lásẹ̀ tí èmi bá mọ̀ pé ìyá ibi tí wàá fi jẹrẹ nílé ayé tó ń bọ̀ mi ò ní gbà gbogbo ẹgbẹ́ pátá ló ti mọ ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ torí ẹ̀ náà ṣe ràn mí wá wò ìwọ ṣáà ṣe kíá kò ṣe lórí kò jẹ́ a máa lọ àjò kí dùndùndùn kò ní lè má rí lórí gbìyànjú láti já ìlẹ̀kẹ̀ tó wà ní bèbí ẹ̀ kó o sì sùn ojú òun là máa ti wá mú ẹ. ìjọ ẹ má bínú ẹ má ṣe bẹ́ẹ̀ mo bọ́lá wá ò mọ̀ mọ̀ kó mo mọ̀ máa lò ní àbí láti máa fìyà jẹ mi ó ti ṣèlérí fún mi pé ṣàtúnṣe ẹ má jẹ́ kí n lọ. Hmm. àdéhùn o má gbàgbé pé àdéhùn fún látẹlẹsẹ bá ilẹ̀ ṣe tí ò fi dá ọ má dà mí kó o sì rántí pé èmi náà nífẹ̀ẹ́ ju bí ọkọ ayé ṣe nífẹ̀ẹ́ lọ. mo mọ̀ pé o nífẹ̀ẹ́ mi lóòótọ́ àmọ́ àsìkò mi ò tí ì pé tásìkò mi bá ti pé màá wá ṣùgbọ́n nísìnyí náà mo ṣì fẹ́ wà níbí báyìí. Hmm, ó ti ń jẹ́ kí ìrìn àtàwọn tó kù máa wá ẹnu sí mi lára irun rárá o má ṣe bẹ́ẹ̀ o má ká déhùn dànù o ìṣẹ́jú péréte báyìí ló kù lásìkò àbáfótó jí àmì lọ tí a lò ìrì ilé yá ìrì jẹ́ a lọ. kò tí ì yá. ìrẹsẹ̀ jẹ́ a lọ. mi ò ṣe kọ́. ṣe pọ̀ dáa. ṣe ipò tí ó dáfọ́kọ̀tà máa jẹ́ ẹ́ and the delivery guy is on his way. Then, tó bá jẹun tán, kó lọ wọ aṣọ kó I'll take you out of the shop and spray. Um, ṣe. I'm okay, I'm okay. No, oúnjẹ oúnjẹ lè pẹ́ débi náà Come on, Relax. Arakuri. mo bọ́lá wá, mo ní ibo Relax now. I don't worry me. Must she go today? No, she ń ṣe ẹ́? Kí ló I have to go, I have to go see my friends. Mo jáde. <laughs> Mobolawa, must she always do this? No, tell me, She every ló wá she mí ṣe Every time, wá fi mí lẹ̀ sínú ilé yìí, wọ́n dẹ̀ máa jáde. Look, Mobolawa, I am a fine girl and I know you know it. Do not push me to the wall. Um, babe, Bishop, the mother don't feel this. Hmm? ó fògùn sẹ́nu ni ṣé o fògùn o ti lóògùn fún mi àbí ṣé o ti lóògùn fún mi ni kí n má jáde ìlú náà dẹ̀kun ló fẹ́ máa tẹ̀lé wọlé tí n má jáde gan kí ló fẹ́ ṣe tí n bá bọ̀ta kí ló fẹ́ ṣe. mo bọ́ lọ́wọ́ èèyàn ló gbé ìkòkò dé gbódù kọmọ aráyé tó sọ́dọ̀ ṣàkúnlẹ̀ bọ̀ tájá bá ń sábà ẹkùn kẹ́kùn náà máa sábà ajá. tí ẹkùn bá wá sábà ajá àràkí lajá fẹ́ dá. ajá mi á sọ̀rọ̀ ẹ̀dọ́ lórí méjì á gbé ẹkùn ẹ̀. irọ́ ló pa ìrọ́lásẹ̀ lójú ṣọ̀pọ̀nà kọ́ di ìgbóná tí máa lu ọmọ olóde pa èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. mo bọ́lá wa sórí ẹ gbé ṣáyà ẹ gbà. èèyàn lásẹ̀ orí mi gbé ẹ̀yà mi gbà. mo bọ́lá wa I ask you ṣé orí ẹ gbé ẹ gbà. èèyàn lásẹ̀ you heard me the first time orí mi gbé. bí mo bọ́láwà ṣe jẹ́ eléré ọmọ tí àwọn ẹgbẹ́ òde fi lọ́rùn sílẹ̀ tí wọ́n ń yọ lẹ́nu tó fi di wípé ó ń ṣe ìwàwù sí ìyàwó rẹ̀ ìrìọlásẹ̀ bẹ́ẹ̀ náà ni ọkọ ọ̀run ìrìọlásẹ̀ ń yọ ọ́ lẹ́nu àmọ́ ìrìọlásẹ̀ ò fẹ́ fi ọkọ rẹ̀ sílẹ̀. Si a gbìyànjú títí títí tí láti ya Mobọ́láwà àti àwọn ẹgbẹ́ rẹ̀ sọ́tọ̀ àmọ́ àríṣe ṣùgbọ́n ní ìjọ́ kan orí wa gbé mi pàdé aláwọ̀ rẹ̀ kan. èmi ò tiẹ̀ wá mọ̀ wípé ọkùnrin náà máa ń ní èmèrè irú ìtí Mobọ́láwà yìí ni. Ah, manaka yìí. Ah, kò dé síbi tá a ti dé lórí wípé a fẹ́ yà á yìí àárí ya. Hmm pábánbárí ibẹ̀ wá ni wípé ṣe rí ìyàwó ẹ̀ náà èmèrè ni ó tún wá lọ́kọ ọ̀run. Ah, ọmọ mi èyí táláì mọ̀kán fi sinra wọn lọ́pọ̀ ṣe rí ọmọkùnrin tẹ̀ wí àwọn ẹgbẹ́ wọn tì lẹ́yìn tí gbogbo nǹkan ti ṣe fi tètè bọ́ sí tájé fi tó lọ́wọ́ tí gbogbo nǹkan rẹ̀ fi yá wàràwàrà ah. lọ́jọ́ tẹ́ ẹ ti gbìyànjú tẹ́lẹ̀ fẹ́ yà wọ́n ńlọ́fà kò fárògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ilé pẹ̀lú ìyàwó rẹ̀ lẹ́yìn ẹ̀ mà. lóòótọ́. bẹ́ẹ̀ ni kò ah. tán síbẹ̀ o níbi ọ̀rọ̀ ọmọkùnrin ìdídúró yìí ẹ gbọ́dọ̀ tètè kíyèsí torí ọwọ́ ẹ̀ pẹ́ ní sáà kejì omi gbígbóná ẹ̀ pẹ́ lẹ́nu a gbọ́dọ̀ tètè yọjú síbi bẹ̀ ká a ṣètò ọ̀sẹ̀ pàwòrì torí ọgbọ́n lọ́lọ́gbọ́n fi í jàgbọ́n kọ́ má bàa hàn tá a ṣètò ọ̀sẹ̀ pàwòrì lórí ọ̀rọ̀ ọmọkùnrin yìí tí n táàrò má bàa bẹ̀yìn táàrò jẹ. bàbá tí ṣé ò bá pẹ́ ni ẹnì kan ò pẹ́ṣẹ̀ ẹ jẹ́ ká máa lọ síbẹ̀ abẹ́fẹ́ mú kankan ni. èmi ẹ̀wẹ̀ kò sí tí mò ń ṣe ju kí n ràn yàn lọ́wọ́. ẹ jẹ́ ká tètè máa lọ jù ọ̀ká rẹ̀. ẹ̀yin. ìjì ayé bàbá ó yá bàbá ìjà wọlé wọlé ẹ máa bọ̀ nílé bàbá ìjà wọlé ìjà wọlé ìjà wọlé. àwòrán fẹ́fẹ́ mú sọ́lọ́kù òye ibi táyé parí sí tó ti bẹ̀rẹ̀ ẹ̀dá kan kò lè o. bàbá ó yẹ máa bọ̀. mọ́bọ́lá wà. ẹni bá wà tí wà. mọ́bọ́lá wà. ìrì ọlásẹ̀. mi ìwọ́n bí táwọn bàbá. ìrì ọlásẹ̀. èèwọ̀ èèwọ̀ òòṣà àìgbó àìgbó àìgbó bàbá mo ti dáhùn bàbá èèwọ̀ òòṣà. bàbá ló wà ní bàbá ìdúró sí ọ ìbẹ̀rẹ̀ sí ọ ṣètùbọ̀ ṣètùbọ̀ ṣètùbọ̀ ṣètùbọ̀ ẹyin tó ti bọ́ ti bọ́. ẹ̀yin kété ńlọ̀kọ́ sẹ̀ lẹ́yìn àdáhùn láriwo ta lẹ́yìn ẹsẹ̀ lomi gbé. bàbá yẹkuyẹku wọ́n pè lọ́yẹ̀kú bàbá yẹgẹyẹgẹ wọ́n pè lọ́yẹ̀ tí kò bá yẹ kí n lè rí rí àtisàlẹ̀ mọ́ ti mọ̀ pé lóyún tuntun àmọ́ mo fẹ́ fojú ajé kò lẹ́sọ̀. ẹnikẹ́ni ọba tẹ́rí wọbẹ̀ láì ṣètùtù yọ kó àkùfà ni. wọ́n kì í mọ bá a ṣe ṣètò ọ̀sẹ̀ pàwòrì tá a ṣètùtù tí ọ̀nì káfà èèyàn dún lé lórí o. má kẹ́ o má kẹ́ o má kẹ́ o. gbèsè bàbá gbèsè ọlọ́run níjà ló wà fúfà o ọlọ́run níjà ló wà fúfà o fúfà ò sì níjà rí. ẹ ẹ wọ má dán wò má dán wò má dán wò má dán wò má dán wò àkúfà láàrin agbóngbẹ. jọ ẹ má bínú sí mi mi ìrántí mọ pé wọn ní kí n ṣe ètùtù yẹn bàbá yẹn sọ fún mi ó ní kí n ṣe ètùtù yẹn kó má bàa fa àkúfà àmọ́ mi ò rántí mọ ẹ wo owó tí mo gbà lórí ilé yẹn gangan mo lọ gbé fáwọn ọmọ aláìníyá ni. Hmm. ọlọ́run tóbi lọ́ba ọ̀rọ̀ olúwa bí àdìtú ló ṣe jẹ́ òun ló ní èsì sí gbogbo ìbéèrè lọ́wọ́ amúmiri pé bí wọ́n ṣe kọ̀ wọ́n láyé bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ wọn ṣe kọ̀ wọ́n lọ́run ìdí ni tó ṣe pé wájú ò ṣe lọ ẹ̀yìn dẹ̀ ni kò ṣe padà wá sí eléyìí máa jẹ́ bí ẹ̀kọ́ fún gbogbo àwọn èèyàn tó fẹ́ ra lé àbí wọ́n fẹ́ ra ilẹ̀ àbí wọ́n fẹ́ kó sínú ilé tuntun kó wọ́n máa yà á sí mímọ́ alájà bíntu broda Détúnjí a ti mú mi rí gbogbo ilé nínú ẹ̀mí òun ló jẹ́ kí ní ká jọ wá síbi ká lè rí òkòdòrò ọ̀rọ̀ àmọ́ ọlọ́run ti gbògo praise the lord. ìmọ̀ tó alẹ́. o oṣù palẹ̀ o ọ̀run ṣe bí ọjà ní bàbá ẹ lọ lówùrọ̀ ọ̀màdé lálẹ́ oṣù falẹ̀ o. àwọn máa ń lọ ọmọ nígbàdú gbà kó dẹ̀ máa da tọwọ́ ẹ lẹ̀ kó tó sokoto àti kó tọwọ́ ẹ. ọ ti sọ fún mi yín fún ọ náà kan náà àwọn egun tí mo ṣe kalẹ̀ ọ ti pa àwọn èrè dànù. aṣọ aláṣọ báyìí ń lọ gáàdà àbúrà. ah bàbá. wo ọtí ń lo ayé aláyé lọ́nu. tẹ́ ẹ̀rọ mọ̀ náà àti gbogbo àtàtì bẹ́ẹ̀ bàtà mi dà. ṣeré bí ìtàkùn bá so mọ́ òrùkú tá a bá sì fẹ́ gé ọgbẹ́ tá a mú dání yóò pàrókò ni. náà tẹ kì í ṣe olè ní olè ní yín. lẹ́nu ìyàwó ah, olè ní yín. ọmọ ló lè ní. ló lè ní mi fún ara. iṣẹ́ ìṣó lè ní. ẹ dákun kí n mọ gbé gbà yín. tó o bá gbé nǹkan nù bá yóò mọ̀ ń bà àárín ìlú lọ ti gbé nǹkan. máa ah. fẹ́ máa ń ránṣẹ́ bó ṣe rán wa ń ṣẹ́. àjọ ah, náà dé wọn ara o wọn ní mo ṣe bá ti rán ẹ o nǹkan tó bá dẹ̀ ti fẹ́ kí n máa fún ẹ mo dẹ̀ fún ẹ owó wá tó ní tó ń ṣe yìí. àwọn ọmọ yín ni kẹ́ ẹ kó jáde àìjẹ́ bẹ́ẹ̀ ẹ fara kàṣà. lẹ́yìn ẹ̀yin bá gba ti tátà mọ́ ẹ jẹ́ gbèsè kiri ẹ̀ nẹ́gbẹ́dá ẹ̀yin kan sáà ṣẹkùn. ẹ ṣẹkùn. ẹ ṣẹkùn. bó bá wù mí mo lè ní kí lè yọ dorí kọnà ń ṣe kò sì sẹ́ni tí ó mú mi. agbọ́n mo sọ fún ẹ mo lọ́ọ́ mi gbọ́ gbọ́ ní dán tó bá dùn náà má sọ fún ọ padàn tí n bá tuntun wọn rí náà pàdé ẹ kò náà kò fẹ́ ìjọ fún mi tí màá lanu pé ha ẹ switch position mi àtọ lọ́hùn gbẹ̀mí lọ sókè jẹ́ kí n dán lọ́hùn. òrìṣà àbàmì orílẹ̀ ọ̀dà gbà. ìjì tó jà tá ò mọ ibi tó ti fẹ́ wá èmọ́ wálé òòyè ìjì tó jà tá ò mọ ibi tó ti fẹ́ wá girigiri ẹsẹ̀ yé oh, oh, oh. girigiri ẹsẹ̀. ọmọdé bá débi ẹrù ó láti bẹ̀rù ìṣòro tó jẹ́ mi ẹni lọ kẹ́lẹ́dùn àmágbé